ọlọ́pàá yìnbọn pa ọkùnrin tó gún èèyàn márùn-ún pa ní ilé ìtajà ìgbàlódé ọkùnrin kan ti gún ọmọ oṣù mẹ́sàn-án pa ní ilé ìtajà Westfield Shopping Centre tó wà ní ìlú Sydney, Australia ọjọ́ kẹtàlá oṣù kẹrin twenty twenty four ní ìṣẹ̀lẹ̀ náà wáyé agbègbè afurasí náà gún èèyàn márùn-ún lọ́bẹ̀ pa gẹ́gẹ́ bí ẹ̀ka ìròyìn abẹ́lé ṣe wí bẹ́ẹ̀ ni ọmọ oṣù mẹ́sàn-án kan náà wà lára àwọn tó gún ó sì tún ṣe ọ̀pọ̀ àwọn ènìyàn míì léṣe ṣáájú ni àwọn ọlọ́pàá tó wà nítòsí ti ní káwọn èèyàn tètè fi ilé ìtajà náà sílẹ̀ kí ọlọ́pàá obìnrin kan tó yìnbọn pa afurasí ọ̀hún fídíò tó ṣàfihàn ìṣẹ̀lẹ̀ yìí wà lórí ayélujára gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó farapa síta pẹ̀lú. obìnrin kan tó wà ní ilé ìtajà náà lásìkò ìṣẹ̀lẹ̀ ọ̀hún sọ pé wèrè gbáà ni níṣẹ́ ni gbogbo wa ń sáré kiri àwọn èèyàn ti farapa yánnayànna bákan náà lobìnrin kan ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn rúta pé lójijì làwọn rí ọkùnrin náà tó gbé ọ̀bẹ ńlá kan dání ó ní oríṣiríṣi ó sì bẹ̀rẹ̀ sí ní fi gún àwọn ènìyàn Ọjọ́ra Adélérè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard Television.